láyọ̀ọ́lá <laughs> eh, kí ni problem ẹ̀ wọ́n báyìí ní problem o bo nínú àwọn méjì tó wáyé kí ni wọ́n rí lára ìbídùn. èmi prefer àjọkẹ́ ju ìbídùn lọ. ah wo ọmọ jọkẹ́ ó ga ó look mature kódà ó look sexy ju ìbídùn ràdùn yẹn lọ. sórí ọmọ ìbídùn yẹn dúdú yẹn lásán ló ń dà mí lọ́rùn. dúdú yẹn ni. dúdú yẹn ni we have no problem bóyá tó èmi dúdú náà mi ò fi gbogbo aláìkọjú pọ̀ èmi kọ́ láì student mi tí ó bá sí yẹn ni i will just go for jọkẹ́ street ṣé àwọn nǹkan tó ṣẹlẹ̀ ṣé bí torí pé ọ̀gá dúdú lè jẹ́ kí n close mọ́. <laughs> kí ló ti ẹ́. máa máa sùn mọ́ mi lórí bẹ́ẹ̀dì èmi òun ti bá ẹ onígé máma dọ́dọ̀ gé. mo lọ wí màá mi a ní àwọn kọ́pà kọ́pà tó gbé wá sí iléèwé nínú wọn lélẹ́yìí àwọn kọ́pà tó gbé wá sí iléèwé ká sí lọ́wọ́ èsì ìdánwò wà èmi ní jẹ́ kọ́pà. kọ́pà kọ́pà agùnbánirọ̀ ló ń pè bẹ́ẹ̀ màá mi. wọ́n gbọ́ arákùnrin agùnbánirọ̀ ni ọ́. bẹ́ẹ̀ni. ọ̀ ah, ó kó àṣeyọrí ẹ kú àṣeyọrí. àmì mà. iṣẹ́ rẹ̀ lọ́ọ́ rí lágbára ọlọ́run. àmì jésù wa. ọlọ́run ṣẹ̀dá mi ṣàánú mi kí bìdùn náà kó ṣe àpòbánirọ̀ bíi tí ì náà. ṣeun kí wàá ní ẹ fẹ́ kí n ṣe fáwọn báyìí. ẹ màámi nígbà tá a lọ wèsì ìdánwò yẹn ọlá pé mo mọ̀wé dáadáa ló wá ń jẹ́ kó yé mi pé àwọn á tì mí lẹ́yìn àwọn á sì kejì ọlọ́run fún mi títí tí èmi náà fi wọ aṣọ agùnbánirọ̀ wọn yẹn. ẹ ń gbọ́ arákùnrin o ṣeun yóò dáa fún ọ̀rọ̀ rí ó dayọ̀. àmì mà. ọ̀sìn yóò fojú sí ìwé nígbà tó mọ̀ pé orí ń ta ní ẹsẹ̀ ń ro mí olówó ti fi relé ìwé. dákun kí la wà sí báyìí. mami ọlọ́run àbá mi kẹ́yìn mọ́ lágbára ọlọ́run mà ẹ jẹ̀wọ́ mọ́. àmì. ṣe bó ṣe sọ gẹ́lẹ́ yẹn gangan mà bẹ́ẹ̀ ló ṣe rí mà bò kí wá sí mi náà ọlọ́run ni mà ó mo wá ṣe ìlérí fún yín mà lágbára ọlọ́run mà bó ṣe wà yìí òun náà máa di ẹni tó ń wọrú aṣọ táwọn náà wọ̀ wá sí ìlú lágbára ọ̀dọ́. torí ìbídùnmá ó láàárín àwọn mẹ́rin tọ́jọ́ ń bára wọn rìn mo rí pé ọmọ tí ó gbẹ̀kọ́ ni mà ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ó tún wáá jẹ́ ọmọ tí tó jáfáfá tó ṣáàpù torí ẹ̀ mo ṣe wá pinnu lọ́kàn mi mà pé lágbára ọlọ́run mà ibi tó fẹ́ dé láyé ẹ̀ máa mú débẹ̀ lágbára ọlọ́run. inú mi ó dùn láti kékeré ni bàbá rẹ̀ ò ti sí tí ì tí kó pajú tí ì kó parí tí ì kó pajú mo wá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé mo wá fúra láti lẹ́yìn bíi tiẹ̀ tí ó ràn mí lọ́wọ́ ọba òkè ó bá ràn wọ́n náà lọ́wọ́ ọ̀ọ́ni ṣubú dàánú o iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìbùkún ìgbéga ńlá ìṣerere àtọ́jú rere ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ o ṣeun mo dúpẹ́ gbogbo bọ́bá sì wá ti wí sọ́ni tí ń tà náà nì ó ilé wa dẹ̀ ilé wa dẹ̀ ìsìntà náà rèé tí àṣàṣà àjọ mo wá fi dá lójú pé tí ọlọ́run ò bá pa mí tẹ́mi mi ò bọ́ tó bá ti lè fojú síwé rẹ̀ gbogbo bí ó bá fẹ́ kàpédé aṣọ ni wò ní rà tọ́lọ́run á tún wá yànrú rẹ̀ sí. dálàfíà ni máyọ̀wá dálàfíà ni ọkọ mi ṣé làbẹ́ lẹ́dí pẹ̀lẹ́ ó mà dá yín. ẹ kàn fà yín sùnmà. ṣé mo fẹ́ bọ́ lọ́run ṣe àbí. mi ì má yà tù sí. ẹ ò ṣe máa di àwọn. ẹ má sọ fún mi pé ìjáde òun mo ń jáde ni lágbára Ọlọ́run ìjáde ló yá báyìí. pẹ̀lú gbogbo ìmúra yín wọ́n máa ti ń gbé o. ṣé torí pé mi ò tí wọ ṣòkòtò àti tọ́ọ̀. <laughs> mọ́mí ebi dẹ̀ ń pa wa o. ẹ kò burú gbogbo tẹ bá fẹ́ jẹ wà ní kitchen lókè. mo lọ́bẹ̀ oríṣiríṣi mẹ́ta lókè. ẹ bẹ ta ẹ lọ jẹ. bọ́ọ̀lù ni. báwo dẹ̀ ni máa wà á rí ọmọ lọ́jọ́ yẹn. ẹ mo gbé kí n dàgbù ẹ̀ pọ̀ séèdì. mọ́mí ẹ̀ jọ ah, ṣé àwọn Juliet wà. Máyọ̀ ma. o ṣì wà lórí ọ̀rọ̀ yẹn ni. Ah, a ti sef tí wọn ah, ká fẹ́ yà olú. ọlọ́run aṣa ẹyin iṣẹ́ rẹ lẹ́ba fi ṣe lágbára ọlọ́run aṣa ni ẹ ti ọkọ látàárọ̀ nílé. sómi tó ti ọkọ látàárọ̀ ní sẹ́rù irin tó yẹ kó gbé odò ní. ṣé mi mọ̀ kó bọ̀ ni àbẹ̀wò ni gbogbo orí ibú ìbáyìí. olórí burúkú bá sàǹfààní tó tó fún ọ lóyún ó fún ọ lóyún ó lọ. alákọ̀rí aláìní òun ò pò nù ayírada ṣẹ́rù gàwa tó yẹ kí àyíké tó yẹ ọgbẹ́rọ̀ dòrè ṣé ò lè gbé báàfù ńlá báàfù ńlá ò ṣe gbé gbogbo ẹ̀yìn ló ń ro mí gbogbo ẹsẹ̀ ló ń ro mí. ṣé wọn ò fi ṣe ọṣà èmi ni mo kọ́ bẹ̀ mi mo ti oyún sí ọ nínú òpònú aláìníròònú ọ̀dẹ̀ mo kọ oyún sí ọ nínú ni igbákejì elédùmarè tó fẹ́ tó tó fẹ́ ṣe èkejì elédùmarè fún ọ ṣebí tí ó fi ṣe ló ti ṣe fún ọ yìí àbí kọ́ ló ti ṣe fún ọ yìí ó toyún sí ọnú olórí kórí olórí òṣì ó kọyún sí ọnú tó àárí gbọ́dọ̀ kò fẹ́ẹ́lì kò pa àsìkò kú òlójú kan ọ̀dẹ̀ aláàbọ̀ ẹ̀kọ́ ṣebí ọlọ́wọ́ aṣọ gọ́bà ọwọ́ aṣọ gọ́bà ṣebí ọwọ́ aṣọ gọ́bà lọ ti ń wọ̀ yìí. sọ ti wọ báyìí ọ ti wọ ọ ti débi tán lọ èmi ni wọn èmi ni wọn tọ́jú oyún ṣé mi ni wọn tọ́jú ọmọ ọ jẹ ọmọ lọ́dọ̀ mi ni. wọn rẹ wọn rẹ ru ọmọ wọn tún sanwó ọsibítù tó o fẹ́ pa mí ni àbí tí ẹni mo wáyé wá ṣe olórí burúkú rẹ sì jókòó síbì kan àbí bì kankan ló jókòó sí àbùkù fẹ́ kàn òye ọlẹ́gbẹ́ ẹgbẹ́ bá fún kọ́ lọ́pọ̀ mi ó wá ń gbé ó ń gbé ketí òtó kínní ó ń gbé ẹ̀jẹ̀ ń jẹun ẹ̀yìn ń jẹun èmi mo kọ́ bá kọ́kọ́ tó kọ́ wájú mi kọ́ lọ gbálẹ̀ ẹ̀yìn ẹ̀yìn sọ́ọ̀bù kọ́kọ́kọ́ wo ò tí ì mọ kankan ò tí ì mọ kankan kó o gbéra nísìnyí kó o rè é gbé bá fún kó o lọ pọnmi yòókù tó o bá sì ti pọ́n tán wò ó ẹ̀yìn kùlé o lẹ́yìn sọ́ọ̀bù kó o bá gbà kó o tó tí tẹ́tọ́ wà ní àgùnbánirọ̀. òun náà ni mà òun náà ni mo ṣe. ìyá mi ṣé dáadáa ni pẹ̀lẹ́ ṣàlàáfíà ni gbogbo ilé ń kọ́ dìde jókòó dìde jókòó good to see you. ọmọ ibo wa lẹ́yìn báyìí. òye ni mo sì ibo yìí. níbo gangan níwòye. òye lọ́lá mọ̀ sí i ẹ ta ni dáàdì tiẹ̀ gangan mi. ìbíkúlẹ̀ ni. chief ìbíkúlẹ̀. bẹ́ẹ̀ni. I know him well mo mọ̀ wọ́n dáadáa èèyàn rẹ ni wọ́n. àgbo ah, sọ náà mo ní yẹn máa ń mọ àwọn fámìlì yẹn èyí tẹ jáde fẹ lọ pàtí gan. Ah. mo mọ̀ mo mọ̀ mo mọ̀ wọ́n dáadáa mo ti lọ bá wọn ṣe nǹkan dáa mo ti bá wọn ṣe nǹkan dáadáa ó kéré jù méjì mẹ́ta báwo ni èèyàn mi ìdàwọ́ mọ̀ pé ọ̀nà mi sì máa gbàgbé olúwa ṣeun. wo ilé nílé ọ̀ o ní láti fi anything tó o bá ti rí o ti rí mi tó o bá ti rí èmi náà o ti rí mi ìfẹ́ kó ti jú tàbí bóyá yìí ní ojú ìyọkọ ẹ o bí mo ṣe wà yìí èmi náà ti dìyẹ ẹ nìyẹn torí wọ́n ṣèyàn ní fámìlì dáàdì ẹ̀ ṣé rí bó ṣe wà yẹn òun lọ́kọ́ mi o àṣẹ tó bá dẹ̀ ti pa òun lèmi máa tẹ̀lé tó bá ní pé kí n torí tiẹ̀ kó òun lé mo máa lọ ní o ọlọ́wọ́ tiẹ̀ ti ṣó bẹ́ẹ̀ irú àwọn èèyàn lé wọ́n ní ẹ̀rọ abẹ́ ni wọ́n nílé wọn o ah, ah very nice mo mọ ẹbí wọn ìbẹ̀ wà kọ́tọ́ tiẹ̀ máa kọ́kọ́ fi tuntun ọkùnrin náà kó lè mọ̀ pé ilé ayọ̀ ló wà. ṣọ́ra oníbẹ̀rẹ̀ ò tètè fura ó mọ́jọ́ tó ti ń sọ fún mi pé o máa mú date wedding o máa mú date introduction up till now to date you ò máa gbọ́ date ó yẹ kó ti máa rí nǹkan tí mò ń tọ́ láti sọ fún ẹ ó yẹ kó ti settle down for God's sake dúró lọ kí lè ṣe láàrin wa ti kíkẹ́. ọmọ yẹn bàjẹ́ ó bàjẹ́ náà jọ kó máa pè é lórúkọ ẹgbẹ́ bíbò. jẹ́ kékeré kan yẹn orúkọ kò ṣorúkọ yẹn omi ẹ̀yẹ̀ fi ayé ti lajú. mi ò gbà ẹ́ sábà yẹn dáyé là ń bímọ rú ẹ̀ ah so tó bá ń larọ́ kọ́kọ́ lórí kò sí nǹkan tó kàn mí pa ní o complain fún ẹ àbí mo complain fún ẹ. sọ pé ọ̀rọ̀ obìnrin pé wọ́n ní agbọ́dọ̀ fẹ́ni tí ọba jùlọ ní irú ẹ̀ ó lè bí. ó accepted kí ni ṣe láàrin wa àti bídèmí. ó dẹ̀ sọ̀rọ̀ bídèmí ló ló ló ló fi dá halẹ̀ bídèmí wà kọ́kọ́ kàwé ara ó dẹ̀ máa fẹ́ sọ àwọn ìbí wèrè kan yẹn ló máa kọ́ bí mi níwọ̀ tó lọ skul tán tó tún máa sọ àwọn ìbò tí ó correct ṣé kó máa disgrace yàn ládùúgbò ni ó tún wá lọ sanra tó bá gbé rí oh my god ìwọ fún rẹ mọ bó ṣe rí náà àjọ <laughs> ah, àwọn ọmọ ẹ ń bàtẹ́ mi dọ́dọ̀ wọn ṣáà ọmọ ẹ wù ẹ ni wọ́n ga wọn balance pẹ̀lú ẹ ó jẹ́ mọ̀ pé bí ìyá bá ṣe rí lọ́mọ ṣe máa rí mi ìdọ̀rẹ́ bímọ kó rí bíbí dè mí torí ẹ mo fi ọlọ́wọ́ bá bẹ̀ òkè ká bímọ tán kọ́ máa sọ fún àwọn kọ́ máa sọ fún àwọn kí ẹ kí ló ṣe wá ní dádì mi ọ̀rọ̀ bọ̀ ni màmá mi ọ̀rọ̀ bọ̀ àìrọ̀ ah, náà náà. o ní point yíyá ò ní point because ó rí ọmọ ẹ tẹ́lẹ̀ pé olómi lára táìmù ẹ ò complain ó wá jẹ́ sìn ní wá complain ìwọ́gàn ò ní kàn ṣe o mo ti gbọ́ yẹn kí ló ṣe láàrin wa àti bọ́láńlé. bọ́lá ò ní sùúrù tó mo ní kó fara balẹ̀ òun ni mo fẹ́ fẹ́ i love her so much but kó fara balẹ̀ tó kò tí máa ń bà sọ̀rọ̀ ó fẹ́ gbogbo ẹ̀ ní kíákíá àwọn ọdún mélòó ni kíríkẹ́ mi wá ṣe kí bọ́ọ̀mù tèmi lọ kú ni ah pàtó parí mọ́mí tiẹ̀ ṣe èmi náà ní màmá ni bọ̀ tó bá ti bẹ sọ sábà balẹ̀ bẹ́ẹ̀ àdẹ́ ti déètì tó sọ yẹn ah ah òun náà sì ni ìjọ bẹ́ẹ̀dẹ̀ náà mo sì máa ṣe wedding ó kàn lè má jẹ́ yíyá yíyá ló máa yàtọ̀ ìwọ ló rò pé yíyá yíyá ìkọ́ ó lè má jẹ́ yíyá ìtẹ̀kọ́ ọyọ yíyá ìkọ́ mẹ́ ó lè má jẹ́ ọdún márùn sẹ́ni kódà ó lè má jẹ́ ọdún mẹ́wàá sẹ́ni bọ́lá tó fẹ́ kó yé ẹni pé bọ́lá tó bá ṣe sùúrù ara àbálẹ̀ ah mo sọ fún ẹ náà sórí mo ti gba àwọn lóòsù kan ní ibi iṣẹ́ mo ti gba complete gba gbogbo ẹ̀ wọ́n fix yes account ni wọ́n fix owó yẹn torí ti bọ́lá fúnra ẹ̀ ni wọn kí mo sọ pé mo fẹ́ open um, microfinance bank mo náà ló máa hẹ́ẹ̀dì ẹ̀ tó bá bímọ òun àtọ̀ ọmọ ẹ̀ ló máa jẹ́ ọjọ́ mélòó ló bá abẹ́ lò bá mi bá bọ́lá sọ̀rọ̀ àìdọ́gbọ̀n sọ̀rọ̀ ọ̀sùrù ni kò sọ fún un tó bá máa sọ̀rọ̀ ọmọ mi sọ ọmọ ṣé mi ò níyà wọ́n ṣáà níyà kó lè dàgbà tó mi mo gbà kiri lóògùn àgbà tẹ́lẹ̀ àti lọ́ọ́ bọ́lá ṣùgbọ́n ẹ̀ kí ló wá sọ kó ṣe sùúrù náà ṣé kí ọmọ tèmi lọ kú ni. kí ni ìṣòro rẹ kí ni problem rẹ sọ fún mi kí ni ìṣòro rẹ. kí ni jọ̀wọ́ ló fẹ́ ṣe ògbélé ìdá òun sọ fún mi pé ó lè bàtà tó ṣí microfinance bank ló máa tó sọ pé kò fẹ́ settle down. kò so ọmọ náà máa dúró di ten years twenty years fifteen years right. àṣé ah, mi jábọ́ lásán èmi náà nígbà tó bá lè farabalẹ̀ òun náà ló máa di èrè wọ́n. ibi àṣírí ibi àṣírí. ìyàwó yín ó ti fẹ́ ra kùmà. adéjọkẹ́ ti lóyún. ẹ ó ti lóyún mà. adéjọkẹ́ ó ti lóyún. Ah, ọkọ mi. Ah, ẹ wọ́n wọ́n má kúlẹ̀ jáde ọmọ kó tó bá kúlẹ̀ ìgbà tó bá máa bí mẹ́sìn ìmọ̀ ọmọ ìyá bẹ̀rẹ̀ sí ní dakun mímú wa máa ṣe kínní gbogbo ṣé ní ipò tó wá sí o ò gbúdọ̀ ṣe wàhálà rárá o ò lè máa kúlẹ̀ kó máa dìde o ò lè máa yí sọ̀tún kó máa yí sọ́sì mọ́ ẹ̀gbẹ́ báyìí ló fi máa máa ṣe gbogbo ẹ̀ àbọ̀rọ̀ mi ò yẹ má ṣe wàhálà kọ́kọ́ rárá o ẹ́ ayọ̀ abara tíntín sórí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìdí ni wípé mi ò tọrọ ọmọ kí n tọrọ ọmọ mi ò lọlé adáhunṣe mi ò relé oníṣègùn mi ò dẹ ọlọ́run láàmú lórí wípé ọmọ mi ò bímọ o ìyàwó ọmọ mi ò tètè lóyún o orí pọ́lọ́run ṣe ìyàwó láyé mi. lágbára ọlọ́run àyọ̀lá máa gbọ́ bó ṣe ti finú ṣoyún yìí wàá fẹ̀yìn ẹ báyìí wàá fi gbé kan bó ṣe ń pọn ni màá máa pọn bó ṣe ń fún lọ́yọ̀ lèmi náà tún máa kàn bó ṣe ń wẹ̀ fún bá ti máa wẹ̀ fún wa máa tó bá ti wẹ̀ fún tọ́lá wa àjọ máa tọ́ ni o. ṣé ìrìn máa pọ máa pọ máa pọ kí sàṣọmọ náà lára kọlọ má jẹ ń ni o kọlọ má jẹ ń ni ayọ̀ abara tí mà bá ọ. ọgá Ọlọ́run ṣeun wo ìṣòro rẹ láti nísìn àti díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ síbí nǹkan ṣùgbọ́n jẹun dáadáa kò sùn dáadáa má ṣe wàhálà if you need to do anything ṣáàpè mi for the next nine months ṣáàpè nine months kí n ṣe fún mo tẹ two àti màdá àti báyìí tọmọ ọmọ fún mi di ọdún kan kí n tó kó bẹ ṣé agbára Ọlọ́run ọba ṣe ìkóra ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ ṣe máa fẹ́ kó píìkì ọ̀tún sí pẹ̀lú ọ̀sọ́dọ̀ ọ̀fọ̀n. ó lè lọ bẹ̀rẹ̀ àtìmáńtà bẹ́ẹ̀ ni. ah no mami ẹ ti gbà pé mo sọ fún yín pé ọ̀rẹ́ mi kan ní clinic tẹ̀ tá a lò látijọ́ yìí. èyí tó ṣe nǹkan ni tó bá ní ọba lọ sọ́dọ̀ kémi náà kí lè ló ṣe wà ní mo lè máa ẹ̀mí á lè máa tì í lọ síbẹ̀. bá a ṣe mọ̀ báyìí sí i tá a lè rẹ̀ mo kọ̀ ní kí wọ́n sọ fún mi pẹ̀lẹ́ pẹ̀lẹ́ àjọkẹ́ á orúkọ wo ni màá sọmọdé yìí o orúkọ wo ni màá sọmọdé yìí o tó bá jẹ́ ọkùnrin màá fọlọ́ kọjá yìí bẹ́ẹ̀ tó bá wá jẹ́ obìnrin àtọ́kẹ́ àdé àtọ́kẹ́ ni ó máa jẹ́. o ṣọ́ọ̀bù òfẹ́ jẹun. mo ti wá òkè ni náà. àwa kí ló wà bẹ́ẹ̀ tí mi bá ti wà mo máa bẹ jẹun náà. that's my baby. Ẹniọlá mo ní ọ̀kan tí mo fẹ́ sọ fún ẹ. kí guest na. you know i'm not good at guessing so kí ni bọ́lá. come on just guess. o oh, sọ̀rọ̀ jọ kí ni. all right mo ti ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ láàrin màá tiẹ̀ fún mọ́mísí mi so mọ́mísí mi dẹ̀ ti ní àwọn fẹ́ rí ẹ. mọ́mísí ẹ̀ láwọn fẹ́ rí mi. yà. ṣé kìí ṣe kó ti lọ sọ nǹkan tí ò dá nípa mi fún ọ. no no no no no wọ́n mi kàn wish láti rí ẹ wọ́n fẹ́ rí ẹ face to face. yà. o sọ. Hmm. ẹ̀rù ń bá wọ ni. náà o kò ṣe fẹ́ràn bá mi bọ̀ ọ̀ ọ̀ nọ́mà kí n béèrè pé kí ni mo ṣe náà. yà yà yà right. Okay, no problem. So, I'll don't want to come. Hmm. Anyway, you can see we can get now. Okay. Yeah. Okay. So that's ready. Thank you very much. That's my baby. Yes, sir. Love you, dear. Love you. lórí ọ̀rọ̀ ọmọ yìí rẹ. títí tó bọ̀ ní. ìyàwó tó gẹ́. ọlọ́run fòpin sí àlàyé mi ìyàwó tó gẹ́. Uh, anyway um, ìgbà olóhùn travel yẹn lọ eh, eh, bíi eh, aago mẹ́sàn-án kò gbúdọ̀ lé ìṣẹ́jú kan ní ọ̀túnla. Okay, okay. Um, fìdítì àbí. fìdítì ni ní uh, after Ìbàdàn téèyàn bá ń lọ sọ́jọ́ ó wọnú díẹ̀ sá. ó díẹ̀ màá rọ màá rọ díẹ̀ sí ẹ. ó máa tó ní oṣù kí n tóbi. ẹ ẹ ẹ ràn wọn ẹ ṣe é sá ẹ fẹ́ jáde. lọ́sí gate. ẹ pẹ̀lú obìnrin ṣé gate yẹ ẹni mọ́tò àbí. lọ́sí gate. Ah. ìyá ṣe yẹ ẹ́. ẹni kì í wá ọmọ bíbí inú mi ni èmi ni mo bí. lóṣù àti lóòdò èmi mo ní kò tó ìyá tó bí wa. níwọ̀n bá tẹ sọ pé ẹ̀yin lẹ bí lóòótọ́ ìjọ ti máa pàdé ọmọkùnrin ìyá wa ẹni tí a fi hàn mí lórí ọmọkùnrin kò lágbára ogun tó ń bàjà kò ní agbára ẹ máa ìkejì ẹ̀ alàgbà oníkejì kò ní níwájú kò ní lẹ́yìn òun nìkan náà ni mo bí. àmọ́ ìyá wa ẹni kò ní níwájú kò ní lẹ́yìn pé òun nìkan ṣoṣo ló wà lọ́wọ́ yín. òun nìkan ṣoṣo ló wà lọ́wọ́ mi. ẹ wo ègbé ni fún ẹni tí a kò fi rán tó ń jẹ iṣẹ́ náà ègbé sì ni fún ẹni tí a fi rán tí kò jẹ àmọ́ mi ìfẹ́ bá yín jiyàn ihun tí a fi hàn mí ni pé méjì ni wọn bàtà sọ pé kò rí bẹ́ẹ̀ èmi mọ̀ dájú wípé kékeré nínú ọ̀rọ̀ Ọlọ́run kò ní kọjá lọ láìsí ẹ tẹ́lẹ̀ bá ká gbàdúrà ní orúkọ Jésù. àmín. ṣé ẹnì tó ń sọ lélẹ̀. bẹ́ẹ̀ ni òun náà ni mọ́ mi ẹ rí i pé mo mójú lọ sọ́jà. ìfà tó tra yìí dáàdi ẹ ló jọ. ẹnì màyà. báwo ni. ó mọ tó ṣẹlẹ̀ àwa la ní kó invite ẹ wá pàfẹ́ mọ́ ẹ. ṣeré láti bíi ijọ́ mẹ́ta nulẹ̀ ṣé òun ò jẹ́ ká gbádùn àtọ̀ ẹni ẹni ẹni tó bá máa ṣe lè ẹni tó bá máa ṣe tàn ẹni ah ó lágbára that's why káfí ní kó mú girlfriend ẹ wá torí àfẹ́ kó máa gbé dúdú lénìí kó máa gbé pupa lọ́la after all kò kéré jù tó bá ní girlfriend but mo fẹ́ mo fẹ́ béèrè question kan má bínú irú eré tẹ́jọ́ ń ṣe yìí you know it can lead to any anything mo fẹ́ béèrè pé is he uh, to marry or just friends. Mommy, èmọ̀ kí boyfriend and girlfriend ni wá àmọ́ àdúrà wa náà ni pay. kó lead marriage. <coughs> that's my daddy. abaya ẹ kí ló ṣẹlẹ̀ mi ò gbá ni mo sọ lẹ́ẹ̀kan sí abaya ẹ olójókòó yìí ọmọ mi ìyàwó mi bugwe ẹ̀ ló jẹ́ wa nílé. Um, ó ṣúọ̀ yìí pé gbogbo nǹkan tí ọba ẹ̀ sọ yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. bẹ́ẹ̀ sá. ok no problem uh, but èyí tó wà important jù sí èmi studies yín wà very important sí mi torí pé ẹ ṣì kéré ń sìn àdèlè mọ ibi tí ọ̀rọ̀ yín ibi tó máa bá yín dé ó lè jẹ́ to marriage at the end of the day so ẹ uh, eh, make sure pé ẹ fojú sí wẹ̀yìn no problem um, everything wà right by àbí kí ló feel ó free o anytime ó free láti wọnú. thank you sir ẹ ṣé sir. ẹ ṣé sir. sista ẹni ẹni. Don't worry, next time I promise to bring something very nice for you. Are you sure? Of course, yes. Uh, you're looking beautiful. Oh. Akẹ́bàjẹ́. Ẹ wọlé lọ kẹ lọ dáná fún mi. Ó kára rẹ̀. Ẹ jọ ṣé mo lè tẹ̀lé wọn lọ sí kìtì? bẹ́ẹ̀ ó fìrì láti sọ fún ọ ìṣesonú ẹ̀kọ́ àmúmọ́ra ó yí ẹ bẹ́ẹ̀ ni bí àti dalẹ̀ mi lérò lásìkò bàtọ́ ṣòkòtè actually I trust you in the ẹ pẹ̀lẹ́ sà ọ pẹ̀lẹ́ ẹ káàárọ̀ sà. ọ̀gá kálá kò sí bó ṣe lè kí wọn tó báyìí ẹ káàárọ̀ sà àwọn náà wọn ní pẹ̀lẹ́ ni ẹ ó tiẹ̀ tó ọ̀rẹ́ wọn ẹ̀yìn wọn ti àwọn òyọkọ́bọ̀ rí wọn kó sílé sí tí wọ́n fẹ́ lọ sí introduction ẹ̀ á ń ṣe káàárọ̀ sà wọn ní ọ̀rẹ́ mi níbo lèmi àti yín ti jọ́ ẹni tó bá sì rí wọn ó rò pé bóyá wọn ṣẹ̀ dé láti Dubai ni báwọn tiẹ̀ lọ UK gan bóyá ni wọ́n rí bóyá ni wọ́n ra slippers wá fólúwẹ̀ àwùtàlá ẹ kò sí wàhálà ẹ káàbọ̀ sà ẹ ẹ lẹ́sà wọ́n sà náwó náà ni nígbà tí lásán fẹ́ tó fẹ́ dá mọ́tò dúró ẹjọ́ yín kọ́ ẹjọ́ ṣé bàbá ní kinní náà ló dá gbogbo ẹ lẹ̀ ẹ káàbọ̀ sà ẹ lẹ́sà ẹ káàbọ̀ sà ẹ lẹ́sà gbogbo nǹkan náà ló máa ti delete ẹ̀ delete ẹ̀ mọ́. mo máa ṣe bẹ́ẹ̀ ní pé wọ́n nìkan ló mọ gbogbo ẹ̀. ti rí ea ló yẹ kó fi síbẹ̀ yẹn e ló fi sí. torí pé torí mi lọ́gá gbé fún mi. ó ti ní tiẹ̀ ń bíbá yìí. ẹ ká sọ. ẹ ká sọ ma. ẹ ká sọ ma. Oh my god! Uh-uh. Oh, oh, oh, some people my one now. Báwo ló ṣe Oh, serious. Ó ní bẹ́ẹ̀ wò bá oṣù dá girlfriend ẹ mọ̀mọ́ ni. mi ò kí ṣe ṣe òun tọ́lá mi lórúkọ mi. ọ̀rẹ́ mi ṣé o sì ń kàn ṣá. kò yé mi o kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣe é ni. sísá ẹ má jẹ́ kí n parọ́ fún yín o nǹkan tó ń sọ òótọ́ ọ̀rọ̀ ló sọ fún yín o kò mọ anybody ní rárá lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí tẹ́ ẹ bá ní ẹ mọ èèyàn èmi ni mo rò pé ẹ lè mọ o torí mi máa ń kọjá ń bí yìí o eléyìí tẹ́ ń wo ìdíje sí paraku ni kò mú ẹnìbọdì rárá lẹ́kọ̀ọ́ èmi tí mo mú wá bí ọlá pé apàdé níbi tá a ti ń ta pure water tá à ta gálà tá à ta gbogbo ẹ̀ ni àmọ́ wàhálà àwọn káyì ti pọ̀ jù wọ́n ń bù wá sun ni mo rò pé èmi àti ẹ̀ ti ní owó díẹ̀ kákùkù fi ṣe bísínẹ́sì irú kọ̀ǹpútà tẹ́ ń ṣe yìí káwa náà wá kọ́ tábà ti kọ́ àwọn náà wà lómìnira ara wa ọmọ oko paraku ni bẹ́ẹ̀ ṣe ń ó dé wò mí ó dé tó wà àmọ́ tèmi wo fíìmù ó ti sáré lọ́dẹ. wọ̀rẹ́ mi méjì méjì lèèyàn máa rí o lọ́lọ́n dẹ̀ ṣe dáyọ̀ ni o they might just look alike kó má jó o. ẹ kì í ṣe ṣeun. Tọ́lání lorúkọ mi mi kì í ṣe ṣeun. Ah, mo rí nǹkan lẹ́nu ṣètò bá tẹ̀ wá ń bíyàn kéèyàn jẹ̀bẹ̀jì ń pín a. Ah, ọkùn ẹ má bínú ẹjọ ṣé lè ṣe fílọ kan ṣoṣo báyìí fún mi ẹ má bínú mo fẹ́ tẹ̀ píkṣọ yẹn ni ẹ jọ ẹ má bínú ṣé bí èyí àti boyfriend mi ó ti pọ̀ jù ó ti jọra jù same height same colour everything is just the same ẹjọ torí olóyè jẹ́ kí n yà yín kí n máa má dàbí onírọ́ so that tí bá dé ọ̀dọ̀ ẹ̀ lọ́la tí bá fi hàn wọn ò ní ní mọ̀ parọ́ ẹjọ. ẹ sísà fótò tẹ́fẹ́ yà yìí ẹjọ ṣé kò ní ṣe àkóbá fún wa torí àbúrò ìgbà yẹn lè máa lọ gbé wa sórí Facebook pé àwa ṣe nǹkan kan ẹ ṣàánú o ṣé kò léwu. kò léwu wọ́n ti jọra jù ní àtúntà ah. ẹ ẹ má bínú kò sí wàhálà kò sí wàhálà ṣé kò tí àfẹ́ ti ṣe wájà. pápá jùlọ wọ́n tún pe ìyá mi wọ́n tún sọ fún ìyá mi pé ìbejì ni mo wáyé o ṣùgbọ́n kíní yóò yé mi màmá kò yé mi. ìyá rẹ náà sọ fún mi wo Tọ́lání nígbà wọn bí ọ báyìí nínú ẹ̀jẹ̀ tí wọ́n tọ́jú ọmọ tán báyìí èmi ni wọ́n gbé ọ lé lọ́wọ́ wọn ò bí ọ méjì o. Hmm. nítorí pásítọ̀ ń jẹ́ kó yé mi pé àfi kí n fi ojú mi báyìí kí n fi rí ẹnì kejì mi bí bẹ́ẹ̀ mi ní dópin ìyá oníyà tí mò ń jẹ kiri kódà torí ẹ̀ ní kí n jáde kó mọ́ ni mo ṣe ń jókòó ara mi jẹ́jẹ́. lágbára ọlọ́run ọ̀fun ní jíyà oníyà mà ìyá oníyà ò ní tọ́ sí ọ. àti pé ìyá àgbà mo tún ro nǹkan kan níbi mi sí. bẹ́ẹ̀ni. kí ló dé tá a lọ síbẹ̀ ó ṣeé ṣe kó tún bá tẹ̀mọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀ yìí màmá. ọ̀rọ̀ lọ Akíọlá. ẹ wọn lọ bẹ wọn lọ bẹ wọn mọ pé a sì rí ìtumọ̀ sí lágbára ọlọ́run ò ní jìyà oníyàmẹ́ yìí oníyà ò tọ́ sí ọ ọlọ́run ò bọ́ lọ́wọ́ yìí la ó gbé sí kedere. a kí nìyẹn kíkún wò. owó jọ ní. ta ló wà ní pèjì. èmi lè lè nà bọ mi ò nílò àǹkárá yìí nà ah, ó yẹ kí wọn náà mọ àyún ah, ní kọ̀ǹpútà ayé ti bẹ̀rẹ̀ ó ti lọ gbáṣẹ́ ọwọ́ mi àbí ẹni ọ̀la. ṣé kìí ṣọ́ọ̀kì ah, ìwọ kọ́ lè wà ní picture yìí. are you sure? èmi ní ilé yìí náà. ṣé ìwọ kọ́ lè wà ní picture yìí sórí bí mi náà ṣe rò nìyẹn sórí pọ̀ tó ń wò wọ́n léèyàn máa ń jọra ní òrírú ilé ìrírá yé mi bí púpọ̀ yìí bá wọnú ṣọ́ọ̀bù alánà gbogbo kò mí ní pé à ah, ṣé ń wá kí mi ṣọ́ọ̀bù tó bá rí bí mo ṣe fòmọ́ lọ́rùn tí mo wọ́ ọ̀gẹ̀ later ni mo discover pé kì í ṣe ìwọ bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. ẹni ọlá oṣù ọ. mo ní mi ò ń bí pípẹ́ tí mo sọ tó ní kòkó ló wà ní píktọ̀. èmi ni nà án. ṣé ìwọ nílò àkàrà yìí. lóòótọ́ mo ò nílò àkàrà ìbọn èmi lè lè nà. ṣùgbọ́n ló bí mi lọ́wọ́ ìwọ ti ẹ̀ wá ń bí. ẹ mọ́mí ẹ má bìbẹ̀ bóyá ẹ ẹ wo píktọ̀ yìí ta ló wà ní píktọ̀ yìí. Ah, ah. ṣé mo ní of course. mọ́mí bébí náà ṣe ṣé ń kọ́ ló wà ní picture ṣé bẹ́ẹ̀ ni yóò wá sí ṣọ́ọ̀bù à bó ṣe wọlé èmi náà rò pé ṣeun ni mo bá fò mọ ni mo bẹ́ mọ ni mo hàgẹ̀ kí n tó wá discover pé kò kí n ṣe ṣeun. that's not possible ṣeun leléyìí náà ṣé mi ní ah, dánmọ́ mi mọ̀ ni. mọ́mì kò kí n ṣe ṣe alẹ́ nìyí wá sí ṣọ́ọ̀bù alánà ṣeun ṣe wá sí ṣọ́ọ̀bù alánà ni ẹni yìí wá sí ṣọ́ọ̀bù alánà ṣeun kọ̀ ipa àṣẹrẹ́ ni tí ẹ̀wọ̀n yẹn wọ́n ní pé ìlú àbí nǹkan kan ló ń gbé igbó ṣẹ̀ṣẹ̀ àṣẹ́kù gan ni tẹ bá wù dáadáa ìgbàdí pàǹkárá tó wọ̀ yẹn ṣe ń gan onírú ẹ̀. this is not possible báwo lèèyàn ṣe máa jọyàn tó tẹ́lẹ̀ ah, oh sọ́rí ìtótọ́ ni àwọn yorùbá sọ kínní yìí o wọ́n ní méjì lọ́lọ́run dáyàn ṣùgbọ́n mo wá gbọ́ kínní kan o hmm. ọkọ mi jọ torí ọlọ́ ìwọ àti ọmọkùnrin ẹ gbọ́dọ̀ rìnà pàdé láíláí àti láíláí tọ́rọ àwọn yorùbá ní téèyàn méjì tó jọra wọn báyìí tó bá fojú kanra wọn wọn láburú máa ṣẹlẹ̀ sí kan náà àwọn méjèèjì ọlọ́run òdò mi jẹ́ pé mi rí láburú o mi ò ní fojú sunkún ọmọ báyìí o jọ torí ọlọ́run ọkọ mi ẹ má fojú kan má tiẹ̀ jẹ́ kó fojú kan rárá kó má fojú kanra ni o. ṣé ibi tí ẹ̀ máa wo èmi tẹ̀ rú pé kí n mú wá síbí kí gbogbo wa kájọ take picture bó ṣe jójú ó ti jójú kí dáàbì kan tiẹ̀ rí wá síbo ibi wọ́n gan ò fẹ́ wọ bímọ. mú mi má bí. wọ́n ah, ah, ní wọn ò gbọ́dọ̀ fojú kanra oníkan mú wọn wá síbí. oníwà tó bá sì fẹ́ máa wọ bí má jẹ́ kó wá má jẹ́ kó tiẹ̀ fojú kanra rárá tọ́kílẹ̀ sọ̀tún wà wá nílé mi. ẹ ṣe mà ní ẹni bò ní ní ní ní bóyá kí n delete picture ẹ̀ kẹ̀tù nígbà tí wọ́n mi ti dé ilé. ẹ Ẹniọlá ṣé òótọ́ nìkan tí mọ́mí sọ yẹn ni wọ́n ní ẹni tó bá jọra wọn tó bá ti fojú kanra wọ́n máa kú ni. ṣùgbọ́n mi ò mọ́mí lọ sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní yóò máa lọ sọ bẹ́ẹ̀ tó ah, èmi ò mọ̀ ṣáà jẹ́ kí n delete ó bẹ́ ta delete ẹni ṣọwọ́rì bó ṣe ń delete ẹkùn lórí fún ẹni ọlá jọ oníṣòro burúkú bá mi delete ẹkùn ṣọ́ọ̀bù yẹn pátápátá. ohun tí èmi láti sórí ẹni tí mo bá rí gan ní street ti ọ́fíìsì mi wà wo máa pariwo lé lórí mi torí ẹ̀ gbọ́dọ̀ fojú kan ẹ̀ mi ò lè lè wájú tí mo máa fi gbàbọ̀dẹ̀ fún ẹ so ó bẹ́ ta kí wọ́n ti bá rí. tani tani ta ni ta ló wà èmi ni sẹ́mi ní jórúkọ ni ọlọ́ọ̀ni jẹ́mi ní jàre sẹ́ ẹ̀ ló kọ ni ẹ̀ ní èmi ni o. àbọ̀ o. ṣeun èwo ni mo sì báyìí lákùnrin gbáwó náà jáde tọ́tọ́ ọ̀dà gbére. ṣeun irú ìmúra àwọn olówó láìsí àwọn tó ń ṣiṣẹ́ ńbólà kí ló ṣe ọ́. ẹ ẹ dàgbọ́n mi kì í ṣe ṣeun tọ́lá gangan lórúkọ mi. irú òsì wo ni ṣe sọmọ mú mi ṣeré ni èwo ni gbogbo gbogbo òsì báyìí ẹ ọ ẹ ṣe ṣeun kí wàá lórúkọ tiẹ. tọ́lá ni gangan lórúkọ mi. ìwọ tọ́lá ni àwọn ọ̀rẹ́ ọ̀tọ́ a. ẹni tó wà nílé gangan tán ló jọ mí òun gangan mo wá wò. ẹ ni ìwọ lo máàsì wá bí India ẹ ọlọ́ọ̀mà lórúkọ mi ẹ lásìlẹ̀ rẹ̀ pọ́n mi sọ́bí ni ẹ wá sọ tọwọ̀ kọ́ wéwé kí ni yàtọ̀ kìí ṣe wọlé yàsára sọ rẹ àwọn ọbẹ̀ wọn ṣe bí ọ̀gá ọ àmọ́ papọ̀ mi wé èmi wà ní dá ewé àtẹ̀yàn papọ̀ mọ́ ẹ fẹ́ wá jalè tí n bá wá bọ́ta ọ wà lọ papọ̀ mọ́ èmi tó ń wò yìí òkú pọ̀ o tó bá jẹ́ pé ó wà gbọ́nà ogun fún mi kí n dọ́ bẹ́ẹ̀ yá ó yà dáná ìjà kan fún mi kó jẹ́ kí n bọ̀ ọjà ó yà ìwọ́dà ẹ ọ ah ìwọ ah nǹkan tí mo tí tí mo rètí jù nílé ayé mi ni kí wọ́n náyàn kó sì pariwo. ìjọba inú ọ̀fẹ́ kéèyàn kọ́ mọ̀ náyàn kéèyàn sì máa pariwo ah, olórí burúkú lọ ah. ayé rẹ̀ ló dá kéde ọtí kú nílẹ̀ kò ní yí ọ́ èmi lọ́wọ́ bá mi ọ̀ ẹ̀ ṣiṣẹ́ ẹ̀ ṣiṣẹ́ wọ́n ẹ̀ ṣiṣẹ́ ta ló sọ pé jọ́ mi ta ló sọ pé jọ́ mi. lẹ́ni tó jọ mí bí ìlú ń gbé ọjà wèrè ni ṣé p square náà ni ìwà. Ah, ajá tó wọlé takùn ni yóò fẹ́ jẹ̀wẹ́ ni ah! kí ni mo lè fi ọ̀rọ̀ náà kí ni mo lè fi pa ọ́ náà o níbo ni. kò ní yọ wọ́n máa lè ó sì dúró. Ah! ẹ bá mi ara yóò wọ̀n lè kẹ́ ó sì lóun ìṣesí o tọ́ba ní méjì méjì lọ́rọ̀ dáyọ̀ kése bí báyìí náà ẹ dákun sí wọn ti lùfẹ́ ti lè ní. mo gbọ́dọ̀ rí ẹ mọ́ kó wá di àfẹ́mọ́ mi lọ́wọ́ ṣeun olóhùn èsì ṣeun ṣeun tí ẹ̀kọ́ ṣeun ní òrìlà dáadáa báwọn. ẹ ọkùnrin náà gbà sílé o ẹ má rò kó bóyá babaláwo pẹ́pẹ́ kan náà gbà ẹ má lọ wá o bẹ́ẹ̀ bá wá ẹ kù ni wọ́n wá lọ́wọ́ ìwà wọ́n lọ́wọ́ ìwà ni wọ́n lọ́wọ́ ìwà ẹ sì bẹ́ẹ̀ mi náà mẹ́ẹ̀ lásán lẹ́rù pọ́ bàmí sí mi àwọn wọ́n wọ̀nyí pé mo mo mo mo mo kátó ipe mo mo tó tán. iṣẹ́ tá à ń ṣe ìgan iṣẹ́ tó léwu ni o bóyá àwọn ìyá àlejò ọmọ aráyé lè ni wọ́n tún bá àwọn tiẹ̀ wá bí wà yìí ṣe rí tí mo sọ fún yín tí wọ́n ní ẹni tó jọ mí wà yẹn tí mi ṣe délé yẹn báyìí ah wọ́n dára bò mí ní ẹ̀gbọ́n ìyá yẹn pọ̀ ọlọ́run. mo ṣe wá rí i pé ìwọ gan o lọ́rọ̀ bọ̀ o jìyà o ò tí ì jìyà rárá o jẹ́ kó nù ẹ̀ pa gidi gan ni ṣé o ti yẹ. ó jẹ́ kó tún ajá lẹ fún ẹ báyìí kájá já ẹ kó yá ẹ. nígbà tí wọn náà kọrí sílé olówó tó rí bẹ́ẹ̀ yẹn tó gbá abẹ lọ pẹ̀lú bó ṣe rí bí báyìí ti downgrade ara ẹ̀ kí ló ń ṣe ó lè sọ pé ó lè ní ẹ kó pa ẹ dànù náà kí ló ń yẹn agbára wà wọn lágbára a máa ń tún gùn ni o nǹkan tẹ́mi ṣe ni pé mo wá fi mú fílẹ̀ mo wá rí pákéjì ọmọdé yẹn mo ní ah! pákéjì tá a máa lò ní náà ọmọdé yẹn nígbà tí mo rí ọmọ yẹn máa ń kìtọ̀ ó máa ń wà pa ó máa ń wà lóòótọ́ ju ẹ gan ọ̀n lè ṣe ah! téèyàn bá mú yín yàn á rò pé ah, lóòótọ́ wọ̀ ni ti yẹ nǹkan tá a máa ń ṣe ni pé bọ́mọdé yẹn ṣe ń múra bó ṣe ń wọ súùtù tó ń fún wọn nípa bá jíǹsì ti yẹ òun máa ìwọ náà wàá wọ̀ wàá kọrí síbẹ̀ wàá ṣì ẹ̀ èmi tí mo sọ bẹ́ẹ̀ ni. ẹ̀dùn ẹ̀gbọ̀n pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ kà sílẹ̀ yìí níbo máa ti rówó tí máa fi rà. mo ṣe àwọn pé tí ò tí jà náà sì ni ẹ̀ nígbà tó ti ń bá mi rìn kí ló di ẹ tó jà. Ah, ẹ̀hẹ́ ìwọ ni ìwọ tún ni kí ló wá ṣe ní ẹgbà bí o yàrá àdúgbò ẹgbà bí o ọ̀rẹ́ ẹgbà ara mu ara mu. máa mú bọ̀. ara mu ọ̀rẹ́. olè olè olè bò níbo ló bà wọlé ẹ máa mú bọ̀. olè olè ni ẹ olè kí ló tún wá ṣe ní ara mu mọ́mí ẹ̀gbọ́n mi lélẹ̀ náà. kì í ṣe ẹ̀gbọ́n ọ̀lẹ́ ní ọ̀lẹ́ ní owó ìdálẹ̀ ń bí ni ọ̀lẹ́ ní ọlọ́pàá ni máa fà ẹ́ lé kí ló wá ṣe ń bí kí ni nǹkan tó wá ṣe ń tó pàpà ní. ẹ má mi ẹ ẹ bẹ̀rẹ̀ kí ló tẹ̀lé àtá yìí bẹ̀ ẹ̀rìn ká mo ti bọ́ tẹ́tí pariwo tẹ́ pariwo. ó lè ní ẹ wo mọ́mì ẹ èmi ò fẹ́ gbogbo lórí tẹ̀sí ju ìjọba ẹ̀rọ tẹ̀sí ẹ pariwo olè olè olè ṣé ẹ ṣe kọ́ yìí ẹ pariwo olè olè olè. kò ń ṣe ṣeun kò ń ṣe ṣeun àlọ́ lè lè yàn. kì í ṣe ṣeun bá ń gbọ́ ṣeun ọ̀ ṣe ṣeun. mi ṣe ṣeun. Tọ́lá ní lórúkọ mi. Gbàtọ̀ ìyá wèrè ọ̀rọ̀ ìṣèṣe ò bá wọn. Gbàtọ̀ fẹ́ wọlé kí ni mo bèrè lọ́wẹ̀. Mo ní sáwọn tó wọ̀ jáde rè ọ̀rọ̀ pàrọ̀ aṣọ ni. Àwọn àlọ́ ìṣèṣe o. Ẹ ọ ìṣèṣe ń bọ̀ wò. Ààrẹ mi kò ń ṣe ṣeun. Ó lè ní lọ́pọ̀lọpọ̀ wá. Bọ́ọ̀lù ni wọ́n jẹ́ sí bọ́ọ̀lù ṣe wíyà. Lọ́pọ̀lọpọ̀ á. Ẹ bá wèrè. Mo bá lọ́yọ̀ sí báyìí. Tí mẹ́rin àbá gbọ́ lẹ́sẹ̀ ọ̀wọ̀ fún mi báwo lè lọ bámi fọlọ́pàá ọlọ́pàá. ẹ ẹ mọ mi ẹyin náà fara balẹ̀ ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá bó bá sáré nílẹ̀ mú kọ́ ẹ ti kú o ẹ ṣé ọyẹ ṣe ṣe ṣe ṣe o. mo ti síkẹ́ẹ̀tì fọ olórí burúkú wa ṣé tẹ́lẹ̀ ló wà sọ kò ní dàbí tẹ́lẹ̀ ló wà sọ yìí àìmọ̀ èyí ọ̀rẹ́ wọ́n ti sọ fọ́ ṣe a ní kó lọ ọlọ́pàá fún mi ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá ọlọ́pàá fún mi. ẹ jẹ́ bàmù lọ kò ní ta. lọ bí ọlọ́pàá fún mi ní ọlọ́pàá ní kó lọ́pàá fún mi. mọ́mí tó ọlọ́pàá fún mi. ìwọ ìwọ parọ́ ọjọ́ mi fèsì àwọn èèyàn. ìyá mi kò tọ́ ọ̀rẹ́ náà sí. mọ́mí lọ bí ọlọ́pàá wa ìfọlọ́pàá ìfọlọ́pàá ọlọ́pàá ìjọba ìwọ pààrọ̀ ìwọ pààrọ̀ àwọ̀ láì sọ́gà ó sì wá láà ẹ dákun mọ́ mi ṣé police station ní ti pọlọ́pàá. ẹ ẹ ṣe bá wọn fi àwòrán tó wà tòsí ká tó dé police station kọ. ọlọ́pàá ni kò lọ pè wá ọlọ́pàá. ó sì lọ́ọ́ lè ní ìwọ ò ní lọ bì kankan lẹ́nu eléyìí ló máa fi ṣàṣemọ́ ṣé mi ní kó má wà níbà yìí kí ló wá ṣe é bí. ọkọ̀ ọ̀gbìn ìwúra ẹ̀ wọ́n sìn. màá yà ó lè ní owó akádi mọ́lẹ̀ mi owó akádi mọ́lẹ̀ mi ó ṣèdá ṣe dé. ó lè. ẹ Oh, my dear, mo wà okay. Ó ṣe ọ̀gbọ́n wà okay. Mo wà okay, a ní kò ń ṣe ṣeun. Ó sọ fún mi pé ṣe ń kọ́ nílé. My dear, ṣeun gan kò ń ṣe ṣeun. Mi ò rò pé wà okay. Ṣeun nílé yìí náà. Kí ló lè ṣe ẹ́? o fẹ́ sọ mi pé òun mọ tó bí inú ẹ̀ mọ́ ni. Ẹ ṣàgbọ́n nǹkan tí mo sọ. Ọmọ yóò kì í ṣe ṣeun, ó lè ní. Um, accepted. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ kọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ fọmọ ẹ̀ sílẹ̀ lọ. Ẹ sà, lóòótọ́ mi kì í ṣe ṣeun síwájú kọ́kọ́ gbọ́ lórúkọ mi. dúró lọ sọ fún mi sí pé o ṣe ṣe pé tọ́lá nínú ẹ. o lè. oh good mami ẹ kúrò lè ma no no no awa òkè ma ẹ jọ torí ẹ náà ma bó lẹ tiẹ̀ dábàá yẹn ẹ mọ̀ kọ́ tó máa ṣe fún mi ń sìn náà ẹ jọ nítorí ìtọ̀ ẹ tó nǹkan ẹ bọ̀ nínú ilé mi ń sìn no no no everything all right okay, okay ma okay ma kò sí problem ma. Um, o sọ wípé o kì í ṣe ṣe ọ kọ́lá nínú wa bi o kì í ṣe. Um, <laughs> kò sí problem. Oh gbàgbèsè. ẹ má bínú àbọ̀ o. ẹ wọlé ẹ wọlé ẹ má bọ̀ ẹ ẹ ẹ ẹ ẹ ká má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ má wọlé àwọn ọmọ mi ẹsẹ̀ bírèkì o ẹ tún wọlé ọlọ́run ní kí mọ́tò ìjọ ní sí àná ẹ wọ́n ẹ ẹ yíwọ ẹ mọ kàn rọ o ẹ palẹ̀ mọ́ a. palẹ̀ mà. ẹ ẹ lẹ́mọ̀. ẹ kú jọ́mọ̀ ta mọ̀. yẹ́sì mọ̀. ṣé wọ́n ti wà nílé? ẹ wọ́n wà nílé mọ̀. ẹ káàbọ̀. ẹ rẹ. wọ́n ti tọ́jú rẹ. ẹni mo ṣe tán. Mami, kí ló dé? Ẹ káàbọ̀ bá. Ẹ ẹ ẹ dọ́kítọ̀, ẹ kú jọ mẹ́ta, ẹ wa. Ilé ń Ẹ ni. Ah, màá di á pẹ̀lẹ́, àtọ́tẹ̀ mi, ṣé dáadáa ni? Ṣé kò sí? olúwa ṣe mu ilẹ̀ ọkọ mi bàbá bàbá ìrọ̀lẹ́ tún di mọ́mì bàbá ọkọ mi bàbá ọkọ mi ọ̀rọ̀ sọ̀rọ̀ fi àlè pẹ̀lẹ́ kí ló ṣe ṣe ṣé o bọ̀ ó lè ní. mo wọlé sìn èmi àti dókítà ẹnìsíà bí ó láwọn kan tó ń ṣẹlẹ̀ bọ́t ọ̀rọ̀ ọkùnrin sọ́kùnrin láàrin àti dókítà yẹn wa ó wá ní ìtọ́ tó ń ṣẹlẹ̀ báyìí mo ṣe ní kẹ́ máa wọ̀ mo fẹ́ kí kó fi ẹnu ara ẹ̀ kó fi ṣàlàyé fún yín àyè ìwọ nu wọn. òun gbọ́dọ̀ ni because òun ló mọ́lẹ̀ mo lè fẹ́ kó fẹ́ náà ṣàlàyé fún yín. ẹ ṣe mọ mo wà nílé mi o jẹ́jẹ́ ni mo wà nílé o mo ṣàǹgó ẹ̀ka sàn o ẹ̀ka sàn tí máa bọ́ sábà yìí ṣé olè mi náà kọ́kọ́ pè ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kí i. bọ́sì ìgbà tó wọlé mo wá rántí pé ṣé olè fi ń wọ aṣọ báyìí ọmọ mi ò ní ju aṣọ ilé ṣé màá bímọ mi ní dọ́mọ mi mọ̀ ni. ṣé wọ́n ṣe ṣe o ṣé o ti rẹ̀ ẹ́ ni ah, ṣé o ti rẹ̀ ẹ́ ni kí ló ṣe ẹ̀fún ni ká pè ní àbẹ́ẹ̀dì kí ni ìtumọ̀ jáde ìjà títọ́ mọ ọmọ tó ń bọ́ ọmọ sọ ọlọ́wọ́ ò ní ṣe ṣeun ah, ń gbọ́ ta ni ẹ́. mi ṣe ṣeun. ẹdun náà èwo lè èwo lè èwo lè funfun àbẹ̀wò lè dídì náà àwọn méjèèjì ìwọ náà kì í ṣe ṣeun gbọ́ ọ̀nì náà kì í ṣe ṣeun ìwọ náà nígbà ṣe ṣeun ṣe lè pẹ́ wá ṣé nǹkan ṣe méjèèjì ni kò ṣe kí ni tó ṣe ṣeun. ṣé èdè ìjà méjì. mọ́mì ọmọ ti tèmi lélẹ̀ olúwa ṣeun ti tèmi lélẹ̀ kí ló ń ṣẹlẹ̀. mami bó ṣe ìyá yín lọ́nà ìyá mi lẹ́nu àti mọ̀kọ́lẹ́. tani ah ọmọ mi lélẹ̀. ọmọ mi lélẹ̀ ìlà ọ̀hún bọ́ọ̀lù ọ̀rọ̀ ṣe wá akọni akọni ìwọ ni ṣé wèrè ó lè ní akọni mi mà nílò tọ́. ẹ máa wọlé bọ ah, ẹ ẹ wo mami sẹ́rí ẹ wo wọ́n wọ́n ṣe lẹ́nu o ìgbà tí wọ́n tẹ̀lé mo sọ fún wọn pé à ah, bí mo ṣe wà níta bẹ́ẹ̀ ṣe wọlé tán tí òun wọlé báyìí ni mo rí àwọn ìyọ̀sùn wọn ọ̀gá ṣé ẹ̀fọ́nì ni wọ́n fẹ́ lò fún arúgbó ní ọ̀ṣun lọ́dún yìí mo ní wọ́n ti sì mú ikọ́ ọ̀tí ẹ̀fọ́ yá. ìgbà tí wọ́n mọ àwọn ọmọ ọ̀yà wípé kò sí ẹni tí ó lóyún ní ilé wa ń bí o àti pé àwọn ọmọ gan ò lè rúgbá mọ́ torí wọ́n ti bí ọmọ pé tí wọ́n bá ní ká rúgbá báyìí ìṣe ni àwọn ọ̀ṣun gbọ́mọ̀ bínú ti igbá gan lè fọmọ wọn lórí. kó sì bọ́ta kó sì bọ́ síta jẹrẹ ẹlẹ́jọ́ òṣì ẹlẹ́jọ́ òwe ó tún ti bẹ̀rẹ̀ sí ní kàbòtòbòtò ó lò ti játijáti àwọn ìyẹn bí ìyàsọ́wọ́ tó tọ́lá òun kò yọ ọ̀ṣun wọlé wèrè. wọn wọ wáyé kan. gẹ́nà. yàgbẹ́ sùn gẹ́ọ̀s. ẹ má bínú. gẹ́ọ̀s. wọn wọ wáyé èmi ò mọ kéèyàn stupid bíi idiot. wọ́n mú sí rí. kọ́ba láì. ìka ní ẹ̀rù mọ́ni ẹ̀rù kọ́ba láì. ìka ní kọ́ba láì. ìka ní. kọ́ba láì kà ní ẹ. ẹ má jẹ́ kó yà yín lẹ́nu pé mo ní kọ́ lọ pe àwọn student wa. Okay ẹ̀yin náà lè ṣe nínú iṣẹ́ tí iléèwé yìí ti ń ṣe ọgbọ́n ṣe dúró yìí àwọn márùn-ún náà da iléèwé yìí láàmú. wáò ẹ wọlé tó kúrò ó burú ju ó burú ju mi mú kọ́ tí mo lè fi wé ṣe rí ètò wà láàrin ah! wọ́n fún ọ́ nílé fún mi orúkọ iléèwé yìí. ṣé bọ́ọ̀ yìí ilé up nepa náà máa ń pè à ń ṣe exam ìjọ kan ṣẹ́wọ̀n kó lọ sí di mítà ó lè paná. as young as you are ẹlẹ. nǹkan tó wá paná fún wa yé wa bóyá wọn fẹ́ gbèwé wọlé ni owó kò yé wa àti gbà yẹn tó bá gbọ́ up nepa òun ló ń da gbogbo skul náà lámù. ṣé rí mo mọ̀ mọ̀ pé wọ́n wá lè ní ni ojoojúmọ́ là ń bá wọn sọ̀rọ̀ pé kí wọ́n ṣèǹjì nítorí pé èyí ò lè bímọ báyìí àdéhùn ìwé wọn tó máa parí ìwé kó máa jẹ ọmọ tó dáa láti mú yangàn mo dẹ̀ mọ̀ pé bóyá bẹ́ẹ̀ ṣe dé ọlọ́run lè ṣe ní màláìkà tó lè yí wọn lọ́kàn padà ẹ wòran ṣe ti rí wọn ẹ wo aṣọ tí wọ́n wọ̀ yìí wọ́n lọ sin orílẹ̀-èdè bàbá wọn ni. good afternoon sir. ah welcome. àwọn ẹ wá bí wá bí àwọn tẹ̀ ń a lè fi wọ́n yangàn níbikíbi tá a bá lọ ṣe debate ta àbúrẹ́ ní competition ever first ni. wow bí ìbejì ni wọ́n o tí kò bá mú first ìkejì àmú second bọ́ọ̀dì wàyí wọ́n tó mẹ́rin school tí wọ́n fẹ́ wọ̀ ọjọ́ certificate wọn ni wọ́n wá gbà ni mo ṣe ní kọ́ wálé mi. congratulations. Ah, oh, oh, ah, oh. orúkọ tèmi ni ọláyíwọlá. adéjọ kẹsàn. ìbídùn my name sir. ìbídùn ìbídùn. that's right. <laughs> láyíwọlá kí ni problem ẹ. Eh? wo bọ́yìí ní pírọ́blẹ́mù owó nínú àwọn méjì tó wáyé kí ni wọ́n rí lára ìbídùn. èmi prefer àjọkẹ́ ju ìbídùn lọ. ah wo ọmọ àjọkẹ́ ó ga ó look mature kódà ó look sexy ju ìbídùn ràdùn ẹ lọ. sórí ọmọ ìbídùn yẹn dúdú ẹ̀ lásán ló ń dà mí lọ́rùn. ìbídùn ìdùn ìbídùn. báwo ni ṣe wà ókè. mo wà pa. in fact i can see that ìbídùn. Mm? ó máa lọ́rọ̀ kan tí mo fẹ́ fẹ́ discuss. yà um, ó mọ̀ ọ̀rẹ́ mi tó dúdú yẹn. Mm, mo mọ̀ mo mọ̀. good mo bá discuss nípa ọ̀rẹ́ mi àti ẹ pé mi mọ nǹkan tó dé mo kàn lọ́ọ̀ fi bí dùn. ó bá rẹ́rìn bó ṣe rẹ́rìn gan ló ṣe rẹ́rìn jọ yẹn. ó wá bí mi lọ́wọ́ mi pé kí ni nǹkan tí mo rí lára ẹ̀ mo ṣe rẹ̀ pé mi mo gbá tó padà ní èmi ni mo máa ríwájú àwọn èèyàn rí nǹkan kan tèmi rí iwájú ifá fún yín pé àlá tí mo lá lánàá ṣé orí oorun tí mo sùn ní alẹ́ àná mọ́júmọ́ àárọ̀ ìbídàn èmi àti ẹni o hmm? bí mo ṣe ń wọlé báyìí ló ń tẹ̀lé mi bí mo ṣe ń gbé gbádà ló ń gbà lọ́wọ́ mi bí mo ṣe ń máa báyìí ló ń gbà lọ́wọ́ mi ìgbà tí mo wá jí tí mo béèrè lọ́wọ́ ara mi pé irú àlá wo lélẹ̀ fúnra mi mò ń bira mi o ṣorí gbogbo atótónu ni lọ́rọ̀ kan ohun mi kò jí àyà mi. ẹ̀dá ńlá yín. wọ́n ì gbà ah. ó gbà láti. Ah. báwo la ṣe mọ̀ pé mo gbà ta sọ fún mi pé mo gbà but ìbínú ó ti yọ kọ́fà kúrò ní bọ̀dá ńlá yìí ẹ bẹ́ẹ̀ obìnrin ṣe máa ń ṣe nìyẹn. Mm, bọ̀dá ńlá yìí wọlá àjọkẹ́ ọ̀rẹ́ mi jẹ́ kó yé mi pé ṣẹ́rẹ́yìn tẹ́ bá ti wá látẹ̀kọ́ àbí ìlú òkèèrè bẹ́yẹn ìfẹ́ yín àkóbá ló máa ń fà á. dúró náà dúró jẹ́ kó yé mi dáadáa o sọ pé àjọkẹ́ ọ̀rẹ́ ẹ̀ ó láwọn tá a bá wá láti èkó wípé a máa ń. àkóbá nìfẹ́ yín máa ń fà Hmm, ẹ mọ nǹkan ṣe rí ìwé mi ló jẹ mí lógún mo fẹ́ kí n kàwé kún ìwé mi kémi náà wọṣọ kọ́tà bíi tiyín ìyẹn ló máa dùn mọ́ màá mi òun ló máa tèmi gan lọ́rùn fún ara mi. ibi tó kì í ṣe pé mo ṣe ń wò mí náà ṣé mi ò ní fẹ́ tí ò kàwé ó máa lọ school ẹ̀ what you know is just little brushing kókó hard kó top mọ́ ètò ti kà understand so okay fífẹ́ tí mo ń sọ kì í ṣe pé afẹ́fẹ́ ra wá bàbá ara ẹ̀sìn mo ń sọ ó láti kàwé of course mi ò lè fẹ́ tí ò kàwé ṣòye ṣòwárí gbogbo òlérí tí mo ti ń ṣe fún ẹ yẹn gbàdí mo lè sọ fún ẹ kò yí padà ó yẹ kò yí padà lágbára náà kàwé yẹn but jẹ́ kí n wá bí ẹni ìbéèrè kan èyí dùn mm, ìwọ gan onífẹ̀ẹ́ ni àbúrò mi fẹ́. bọ̀dá aláìn ẹ mọ ohun tó ṣẹlẹ̀. Mm ẹ lóòótọ́ èmi náà nífẹ̀ẹ́ yín àmọ́ ju gbogbo ẹ lọ ẹ jẹ́ ká fi sọ́wọ́ Ọlọ́run. ìbídùn tá a bá fi sọ́wọ́ Ọlọ́run rísì gan-an ẹ́ tọ́lọ́wọ́ bá lọ́kọ wá pọ̀ nǹkan yẹ hmm. ká fi sọ́wọ́ Ọlọ́run lóòótọ́ torí èmi kan ti ẹ̀ mọ̀ pé Ọlọ́run kan wá pọ̀ ó ṣú ò bàjẹ́ bàjẹ́ Ọlọ́run kan wá pọ̀. màá ní a ní àwọn kọ́pà kọ́pà tó gbé wá sí léwu nínú wọn lélẹ́yìí àwọn kọ́pà tó gbé wá sí léwu ká sí lọ́wọ́ èsì wa èmi ní jẹ́ kọ́pà. kọ́pà kọ́pà agùnbánirọ̀ ló ń pè bẹ́ẹ̀ máa ń mi. wọ́n gbọ́ arákùnrin agùnbánirọ̀ ni ọ́. bẹ́ẹ̀ni. ó kú àṣeyọrí ẹ kú àṣeyọrí. àmì mà. iṣẹ́ rẹ̀ lọ́ọ́ rí lágbára ọlọ́run. àmì jésù wa. ọlọ́run ṣẹ̀dá mi ṣàánú mi kí bìdùn náà kó ṣe àgùnbánirọ̀ bíi tí ì náà. ṣeun kí wàá ní ẹ fẹ́ kí n ṣe fáwọn báyìí. ẹ màá mi nígbà tá a lọ wèsì ìdánwò yẹn ọlá pé mo mọ̀wé dáadáa ló wá ń jẹ́ kó yé mi pé àwọn á tì mí lẹ́yìn àwọn á sì kejì ọlọ́run fún mi títí tí èmi náà fi wọ aṣọ agùnbánirọ̀ wọn yẹn. ẹ ń gbọ́ arákùnrin o ṣeun yóò dáa fún ọ̀rọ̀ rí ó dayọ̀. àmì mà. ọ̀sìn yóò fojú sí ìwé nígbà tó mọ̀ pé orí ń ta ní ẹsẹ̀ ń ro mí olówó ti fi relé ìwé. dákun kí la wàá sí báyìí. mami ọlọ́run àbá mi kẹ́yìn mà lágbára ọlọ́run mà ẹ jẹun mà. àmì. ṣe é rí bó ṣe sọ gẹ́lẹ́ yẹn gangan mà bẹ́ẹ̀ ló ṣe rí mà bọ̀ kí wá sí mi náà ọlọ́run ni mà ó mo wá ṣe ìlérí fún yín mà lágbára ọlọ́run mà bó ṣe wà yìí òun náà máa di ẹni tó ń wọ aṣọ táwọn náà wọ̀ wá sí ìlú lágbára ọlọ́run. <laughs> tẹ́lẹ̀ ìbídùn mà ó láàárín àwọn mẹ́rin tọ́jọ́ ń bára wọn rìn mo rí pé ọmọ tí ó gbé ẹ̀kọ́ ni mà ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ó tún wá jẹ́ ọmọ tí tó jáfáfá tó ṣáàp torí ẹ̀ mo ṣe wá pinnu lọ́kàn mi mà pé lágbára ọlọ́run mà ibi tó fẹ́ dé láyé ẹ̀ màá mú débẹ̀ lágbára ọlọ́run. inú mi inú mi ò dùn láti kékeré ni bàbá rẹ̀ ò ti sí tí n sì ń kó pajú tí n kó parí tí n kó pajú mo wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé mo wá fúnra láti lẹ́yìn bíi tiẹ̀ tí ó ràn mí lọ́wọ́ ọba òkè ó bá ràn wọ́n náà lọ́wọ́ ọ̀ọ́ni ṣubú dàánú o iṣẹ́ ayọ̀ iṣẹ́ ìbùkún ìgbéga ńlá ìṣerere àtọ́jú rere ọlọ́run ò ní fi ọ́ lẹ̀ o ṣeun mo dúpẹ́ eh, gbogbo bọ́ bá sì wá ti wí sọ́ni tí n tà náà nì ilé wa dẹ̀ ilé wa dẹ̀ ìsìntà náà rèé tí àṣà ń ṣàjọ mo wá fi dá lójú pé tí ọlọ́run ò bá pa mí tẹ́mi mi ò bọ́ tó bá ti lè fojú síwèé rẹ̀ gbogbo bí ó bá fẹ́ kàpédé aṣọ ni wò ní rà. ìbínú ìbínú ìbínú. láyé o tó tó ìfún mi. torí ọlọ́run mo wá ẹ̀ seriously mo wà ẹ. ìjọba mi fi jíṣẹ́ o. a máa jíṣẹ́ máa jíṣẹ́ no problem ẹ ṣe gan all right ó dáwọ́ sà kí n fún ìbídùn ní fọ́tò kí n tó fún un lówó èkó gọ̀. Ah! òun lè ní bẹ́ẹ̀rẹ̀ lọ́jọ́ kìíní ah, ah, àjẹ ìgbà náà kan ìgbà náà kan ṣé ó forí tèmi rú mú mi ó mọ̀ kó tó ṣẹlẹ̀ sí mi náà. ṣé o fẹ́ ètò wọn ẹ̀rí tó wà lóyún sórí jọ́gíjọ́ tí nǹkan bá ti wù ẹ́ látọkàn ẹ̀ tó fẹ́ bèrè lọ́wọ́ ọmọkùnrin wọ́n sáà ti kọ́kọ́ bá fọ́tò yìí sọ tó bá ti bá sọ yóò ṣe fún ọ bẹ́ẹ̀ ni wá wò nípa ti ìfẹ́ àbí ti onítúbá ti rí ẹ ó máa yọ̀ mọ́ jẹ́ ń bèrè nípa ìwé kí ni tọ́pà rẹ̀ àgbàrá bá pàdé odò lọ́nà. ó máa rẹ́rìn ló máa rí kodò lọ́nà. máa rẹ́rìn kodò lọ́nà ni ìjọ́kíjọ́ tó bá ti fojú kàn báyìí òun náà sọ fún fọ́tò yìí pé mo ń bọ̀ lọ́dọ̀ ẹ o nǹkan tó bá ti fẹ́ ni kó sọ fún yóò rẹ́rìn pàdé rẹ̀ ṣíyọ̀ wáò etí ẹ̀ mélòó etí kẹta ò gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ tá a sọ yìí àfikún mọ́ láàrin ìlú pẹ̀lú ẹ̀ wọ́n tí ó bá dé kò tún rọrùn mọ́ tètè kẹta bá gbọ́ nǹkan burúkú ni o. ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ fún ṣe àdúpẹ́ kò ti wá yá báyìí kò yá kò yá èkó. ìwọ Ọlọ́run báwo ni mo ṣe fẹ́ dun ọmọkùnrin yìí náà báyìí. ìwọ Ọlọ́run ọmọkùnrin yìí ló ń fojoojúmọ́ pariwo ọmọ ọmọ ọmọ yìí ah, ó mà gbọ́dọ̀ bímọ fún un ẹ eh, báwo mo ṣe fẹ́ bímọ fún ọmọkùnrin yìí báyìí ẹ kò lè mo ti lóyún náà ni. Ah, kí adìyẹ ń jẹ fún ara wọn máa sọ nǹkan tó ṣẹlẹ̀ fún mi ṣùgbọ́n nǹkan tó bá rò ń sìn kọ́kọ́ gbé sẹ́gbẹ́ kan ètò wọ ilẹ̀ ti ṣú náà. kí ló dé tàdé ẹ ń jẹ fún ara wọn. ó jọ̀wọ́ sí gbogbo wa náà ni pé mi ò lè bímọ mọ́ ilé ọmọ mi ti bàjẹ́ ẹ̀yin náà mọ gbogbo tá ti fèrè wa ṣe ṣùgbọ́n ilé ọkọ tí mo wà yìí hmm, mi ń gbọ́dọ̀ parọ́ fún yín ojú ọmọ ń pọ́n wọn níbẹ̀ ọmọ náà nídìí ẹ wọ́n wò mí ṣó wá dáa kán wá fẹ́ mi kílẹ̀ kílẹ̀ yìí ló yọ máa rí sẹ́yìn náà tẹ̀ bá gbọ́ pé wọ́n padà lé mi jáde ńbẹ̀ láì torí pé kò sọ ọmọ. ẹjọ́ torí olóyè ràn mí lọ́wọ́ elédùà ló ń sọmọ àwọn ẹ̀dá kan ń ṣáájú ni elédùà ló ń fa elédùà ó fún ẹ lọ́mọ alálùbáríkà tiẹ̀ bẹ́ẹ̀ ni tòótọ́ ni elédùà ló ń sọmọ amẹ́yìn ni elédùà fi rán sí mi báyìí bíi bò ẹ ṣe ṣe rí bí mo ṣe wà yìí lọ́wọ́ lọ́wọ́ báyìí ìbídùn ọ̀rẹ́ mi ó ti lóyún oṣù mẹ́ta èmi tẹ̀ ń wo tèmi náà jókòó yìí mo ti lóyún oṣù mẹ́ta ṣé bó nílé ọmọ rẹ ti bàjẹ́ ò lè bímọ ṣé rí kò lè yé yín ni ìbídùn oyún ìbídùn tẹ̀ ń wò òun lóyún òótọ́ oyún tèmi tẹ̀ ń wò yìí oyún arúmọ jẹ ni ẹ máa ń dára lẹ́kọ̀ọ́ olóyún kòròfo atóyá ah, eh. jẹ́ kòròfo àti kò jẹ́ kòròfo ẹ̀yin lẹ́ máa ràn mí lọ́wọ́ báyìí torí ìbídùn tó lóyún mo mọ̀ pé wọ́n ṣì ń mú bọ̀ lọ́dọ̀ yín ṣé wọ́n rí kò sí nǹkan kan tèmi fẹ́ ọkọ tèmi tèmi fẹ́ ó ló fún bídùn lóyún mo dẹ̀ mọ̀ yín pé ọmọ tí bídùn bá bí àjọ ọkọ mi tó ṣe wá rí ọmọ bídùn gan òun lèmi fẹ́ ìdí tí mo fi fẹ́ ọmọ bídùn ni pé ṣe rí ìbídùn ọ̀dàlẹ̀ ni ọkọ tèmi tèmi fẹ́ ó ní bídùn lóyún fún torí ipò ti mọ̀ pé mi ò lè bímọ mọ́ ṣe wá mọ̀ pé tèmi ò bá bímọ á padà fẹ́ bídùn ìdí nìyẹn tó fi jẹ́ pé ọmọ òbídùn gangan òun lèmi gbọ́dọ̀ gbà. ṣẹ́dẹ̀ mọ̀ pé tèmi bá ti gbà yẹn mo bá dọlọ́mọ láyé nìyẹn ìdí nìyẹn o bẹ́ẹ̀ ṣe máa wá bá mi ṣe é ó kù sọ́wọ́ yín báyìí ṣé wá rí mo wá ṣe ìlérí fún yín kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ láyé tí mi ní ṣe fún yín tẹ́ bá lè ṣe tí mo fẹ́ fún mi. ọ̀rọ̀ rẹ yé mi ó yé mi ju bí tó sọ ọ́ dé gan lọ àmọ́ o tí n bá ti ṣerú rẹ̀ fún ẹ kì í ṣe torí tiẹ̀ o eré kí ló wà lára rẹ àmọ́ torí ìyá rẹ torí èmi àti ìyá rẹ dòkú ọ̀run lẹ́ni o pé ó rí mi èmi ò rí àjọ wà nú ẹgbẹ́ àwòkàn náà ni múlẹ̀ kan náà lájọ ṣe torí rẹ̀ ni ó ṣe dán lóhùn ẹ má wàá gbàgbé o màmá mo sọ fún yín mi ò kọ́ yé kí iye tó bá máa ná mi iye kí iye mi ò kọ́ gbogbo ń tẹ́ bá fẹ́ ẹ̀yin ẹ̀ pè ìmọ̀ rèé adìẹ ń jẹ fún ara wọn. hello. hello dear. yes dear kí ló ṣẹlẹ̀. <laughs> a ní mo ní kí n sọ fún ẹ ní ọmọ ọmọ mà ti mú mi. ó mọ nǹkan tó ṣẹlẹ̀ mo fẹ́ mo fẹ́ travel but mi mọ nǹkan tí mo fẹ́ ṣe báyìí sìn sí ìsọsọ kó fẹ́ bímọ sìn. yẹ ẹ mo tẹ try bí kí n lè gbèdéko but mi ò mi ò fẹ́ pé mo lè rárá mo ti rán ọmọ lọ láti mo ti ní kó wá bá mi gbé ọmọ ẹrù ọmọ mi wá. ah ok máa pè é sí máa máa gé bàbá ṣe dìá. ẹ ok bá mi sọ fún ọmọ kó tètè máa bọ̀ kó tètè máa ó ti pẹ́ jù ó ti pẹ́ jù náà. ah ọlọ́run ok máa pè padà. ok talk to you later. ah ọlọ́run máa ṣe o ẹ̀wọ̀n mi máa pààkì mi. ọmọ ti mú mi ẹ bá ti bímọ. ẹ̀ẹ́ màmá ah, àjọkẹ́ àjọ tó ṣe yí fún mi lọ fi ṣe yí ìfún ìbídùn tẹ́tí jọ́pọ̀ láti kékeré ṣódà bẹ́ẹ̀. ó tiẹ̀ dá mọ́ mi àṣírí kan wà láàrin mi àti ọ̀rẹ́ mi tá a tiẹ̀ ti fẹ́ sọ fún yín tẹ́lẹ̀. ẹ gbà dókítà náà rán mi sí i. ó ó ó ok ó máa pè mí pé òun ẹ̀sìn nìkan. látàárọ̀ fẹ́ mi ò understand language yìí tó wà nílò. èmi náà ti mọ̀ pé kò lè yẹn yín torí kì í ṣiṣẹ́ yín ni result test àṣe òun lélẹ̀ ẹ̀jẹ̀ yín àtọmọ yín kò bára mu. what? <coughs> hold on òun sọ fún mi sí pé ọmọ mi tó kẹ́ tó wà lọ́dọ̀ yìí bọ́ọ̀lù ni àti ẹ̀ kì í ṣe same thing. sir ṣé àwọn pa carry out test fún madam náà. yes yes. same result ni ẹ̀yin àti madam ní that means pé ẹ̀yin àti madam same blood group lẹ́ ń share ti yín aa ti madam aa but mo wà surprise bí tọmọ yín ṣe wá jẹ́ as. just hold it right there òun jẹ́ kó yé mi sí pé èmi kọ́ ni mo ní tó kẹ́nu tí wọ́n ti sọ fún mi yẹn ìwọ àti ọ̀gá ẹ̀ lẹ́ni tí wọ́n ti jẹ́ kó yé mi dókítà bá dẹ̀ dé wọ́n á máa ṣàlàyé fún yín. ọ̀rẹ́ ọ̀rẹ́ tí mo sọ fún ẹ fi ṣe sunú ẹ̀kọ́ àmúmọ́ra ó yí ẹ bẹ́ẹ̀ yẹn. ọ̀rẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú kọ́ ilé ọ̀tọ́kẹ́ náà ṣé ṣé ẹ̀yin àwọn òjò lórí burúkú bíi tiẹ̀ báyìí ah, ṣé bẹ́ẹ̀ lè wà kó yọ lórí burúkú pátápátá ṣé o ti wá rí pé lórí burúkú ṣẹ́ni pé ìyá mi tà wúre o àwọn obìnrin tí wọ́n ba obìnrin jẹ́ lélẹ́yìí irú yín ló ń jẹ́ kó máa gbọ́ wọ́n máa gbórú ìwà ìwọ́n máa gbóbìnrin ṣe pé ọ̀rí pé ló pẹ̀lú ọ̀dà èwo ni wọ́n mọ̀ mú ọmọ láwọn méjèèjì báyìí èwo lè mọ̀ lọ́wọ́ báwo ṣe fẹ́ mọ ọmọ dàásì ẹ wò àwọn méjèèjì lọ bá lọ bá lọ àbọ̀ ń bọ̀ ilẹ̀ tí mọ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba. ilẹ̀ tí mọ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba. àmọ́ ẹ wà lọ ní ìsìn àṣàlẹ̀ lọ́ba ìjẹ́ ìlú ọ̀gẹ̀gẹ̀ wa ọ̀gẹ̀gẹ̀ ewé ọ̀gẹ̀gẹ̀ ẹ̀ wò bẹ́ẹ̀ bá rí ewé ọ̀gẹ̀gẹ̀ tó sì ewé oríjì ó wà lẹ́kùn lè wa ẹ sáré ẹ sáré ẹ sáré ẹ ọ̀dà ìsẹ́ni ó de yọ ó dà mo dé tán. ilẹ̀ tí mọ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba. ilẹ̀ tí mọ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bólú rẹ ní gbangba kò síbi tó o lè sá mọ́ ilẹ̀ tí mọ́ bólú rẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bólú rẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bólú rẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bólú rẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bólú rẹ ní gbangba kò síbi tó o lè sá mọ́ ilẹ̀ tí mọ́ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba ilẹ̀ tí mo bọ́ lẹ́rù rẹ ní gbangba kò síbi tó o lè sá sí. elébi àwọn ọbẹ̀ wo ah bẹ́ẹ̀ mo ti fẹ́ ṣe tìlú rẹ̀ ẹ fi lé ilẹ̀ àmọ́ bí màá ṣe ṣe bó ṣe bí mo tó gbàrà báyìí kódà kò tí ì tají sáyé ni mo ṣe tètè gbé wá fún ẹ jọ elébi àwọn ọbẹ̀ wo ẹ ṣe mo dúpẹ́ ṣe rí ṣe yìí tó kù àmọ́ bó ṣe máa pààyàn lára láì fi lè padà sóhun fún ẹ ṣe. ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bó lóru ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bó lóru ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bó lóru ẹ ní gbangba kò síbi tó o lè sá mọ́ ilẹ̀ tí mọ́ bó ẹ ní gbangba ilẹ̀ tí mọ́ bó ẹ ní gbangba ilẹ̀ tí mọ bọ́ lọ́rọ̀ ẹ ní gbangba. mo ti dé pẹ́ látàárọ̀ ewé tí ọmọ ti wá lọ fún mi tó ti já elédùà ti ṣe ọ̀tún ti ṣe ó ti bímọ. ó ti bímọ ẹlẹ́dàá mi ò dúpọ̀. ọkùnrin ló bí ọkùnrin ló bí ọkùnrin ìbínú mi ọkùnrin ah, ọkùnrin ló bí. wọ́n ti wẹ̀ fọ́mọ wọ́n ti ṣe gbogbo ẹ̀. Ah, mo kàn mí àpàdé mo dúpẹ́ lọ́wọ́ mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ẹ̀rẹ́ kò yá rẹ̀ náà kọ́ àwọn bò kò sí nǹkan kò ṣe mo dúpẹ́ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o. Oh, mo dúpẹ́ mo dúpẹ́ dúpẹ́ ah oh, mo mọ̀ dúpẹ́ ìbí dùn mo yóò sọ re ẹlẹ́dàá mi mo dúpẹ́ o mo dúpẹ́ o ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ẹ̀ ní gbàgbà wọ́n tọ́jú ìyá rẹ̀ lọ́wọ́ ilẹ̀ tí mo bọ́ lọ́rọ̀ ẹ̀ ní gbàgbà wọ́n ṣètọ́jú ìyá rẹ̀ lọ́wọ́ ilẹ̀ tí mo dúpẹ́ lọ́rọ̀ ẹ̀ ní gbàgbà ọkọ mi ọmọ náà mo yẹ ọmọ yẹ díẹ̀ lẹ́jìbò àgbẹ̀ránṣẹ́ aráàgbé wàá ṣoríire n ò ní wọ ọtí ọsàn ọkùnrin dalẹ̀ àbọ̀ lóde yìí o. Ah! Ah! Ah! ìyá ìgbẹ̀bí náà kọ̀ kú gbogbo ẹ ti wá rí báyìí. ojú ọlọ́run kò lè dà ní kí wọ́n ọjọ́ èmi lè wáyé ni. Hmm. àjọpẹ́ ìkà ni ẹ́. akànnì rẹ̀ kí wàá ní òun jẹ́. alábí ni. alábí. ìyá wa ẹ bá mọ ìyá tí mo jẹ nígbà tó olóyún ọmọ yìí ẹ wá wo àwọn òtí ẹ wá pọ̀ pé méjì ni o àfìgbà tó di pé ìyá pọ̀ fọ́mọ yìí la tó wá rí díẹ̀ pé àwọn ní ìbejì ni àsìbí ń bejì làwa wí àṣebejì ni. àṣekú lórí burúkú tó tó ìyẹn èmi náà wò ó ìyá wa níjọ́ kìíní àná ẹni tẹ́mi mọ̀ rẹ̀ kódà òun ni mò ń retí wípé ó fẹ́ ìwálé ó fẹ́ ìwálé ìgbà tí mi ò dẹ̀ rí tí wọ́n gbọ́ wa jẹ́ mo wò fún ìtọ́mọ ẹni bá fẹ́ ká tètè ya bá fẹ́ kó tó má di wípé ayábàrà á tún máa ṣe dátidàti nígbà tó ti pẹ́ pé ó ti tó múyàwó wálé ló bá dẹ̀ wọlé náà lọ́jọ́ náà lọ kódà parọ́ fún mi o ó tún parọ́ fún mi wípé ìdílé kan lòún ti wá nígbà tí ṣiṣẹ́ wá pè mí àtàwọn yẹn pọ̀ ni mo bá tún rí wípé irọ́ ló pa wọ́n láwọn ò mẹ́ni tó ń jẹ́ bẹ̀ lọ fi píkì ẹ̀wọ̀n wọn níta ni wọ́n láwọn ò ní eléyìí ò tiẹ̀ bí àwọn mọ́lẹ́mi náà wò ó mi ò bí ọ nítorí kọ́ ọmọ tèmi má bàa bínú ó tún parọ́ ìdílé ibi tó ti wá ó parọ́ máwọn ẹni ẹlẹ́ni òun náà ń wẹ̀ yan fi mú kóra. abúlé kan náà ní àjọ bí ọ ní bàbá àti ìyá àti ẹ̀ náà gbogbo wá wà. àṣọ gbogbo èdè tí mo rò pé kọ́mọ wọ́n ò tiẹ̀ kọ́mọ wọ́n bẹ̀. àṣọ lórí burúkú gbọ̀ngàn ní ọ̀gbọ̀n gbọ̀ngàn lè lò sí ìwọ jalè ọ̀rẹ́ ó ti ẹ̀mú tó pẹ̀lú ọ̀rẹ́ rárá gbọ́dọ̀ jẹ́mi jẹ́mi tí kò fẹ́ ọmọ mi àbúlé mi burúkú lẹ́nu tí o bá tún náwó síbi tí ọmọ mi wà màá ní kí ayé ẹ̀ kó bàjẹ́ màá bẹ́ẹ̀ fà tó jẹ́ wípé ìyí tó máa kéré jù nínú tó máa yà wèrè ni èmi mo sọ bẹ́ẹ̀ fẹ́ màá jẹ́ kó ya játijàti màá jẹ́ kó ya wà á kó lọ́bọ̀ra wà á jọ lọ sí wà á lọ lórí burúkú láti wákàtí ìwọ̀nyẹ ayé yẹn ti bàjẹ́ bí ṣe ń sọ yẹn sori tí a bá tún kúlẹ̀ bẹ̀ mí màá ní káwọn ayé parí dànù wọ lórí burúkú ya kíkà lórí burúkú ẹ ti wá bẹ̀rẹ̀ láti wákàtí yìí ni ní ìfẹ́ mi máa bẹ̀rẹ̀ fẹsẹ̀ sí o lè bẹ́ẹ̀ bẹ̀ ìjọ ah, àtọ́kẹ́ náà orúkọ ọ̀dá mi mà ni mo máa sọ ọmọ ọlọ́mọ tí mo rò pé bóyá jẹ́ ètò mi ni ayé ẹ̀ ti wá bàjẹ́ báyìí o ò ní nǹkan kan o ò tiẹ̀ lè bímọ mọ́ ilé tèmi ló wá lópè ọlọ́run ò ṣe mo dúpẹ́ ìta ti yá. sori màá gba aṣọ ní ọmọ ẹ màá gba ilé ẹ̀jẹ̀ sori bá ṣe ṣe fún ọmọ ọlọ́mọ tí ọ̀rẹ́ ní ìtumọ̀ màá gba ilé ẹ̀jẹ̀ màá ní kí gbogbo ọdún bí àtijọ́ mi gbèsè ayé ẹ̀ báyìí màá ní kó kíní nǹkan náà ẹni bá dàgbà bá dàgbà òkè tá. ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ ọlọ́wọ́ yìí ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ilé ọ̀rẹ́ ló ti mú ẹ yẹn ẹni bá ti jalè ọ̀rẹ́ ẹ̀rẹ́ ọ̀rẹ́ á fún un káàkiri nígbà tí wọ́n ti ní ṣe olè pé ẹni ẹlẹ́ni oṣù ìgbà ọ̀yọ́yọ́. ọ̀rọ̀ ti bẹ́ẹ̀ yíyọ. ilé ọ̀rẹ́ ti mú olè ìbínú ọ̀rọ̀ ti bẹ́ iyọ̀. òbí dùn wá bà. ọlọ́run ti bá mi bẹ́ẹ̀ ṣe ìbínú. ọ̀rọ̀ ti bẹ́ iyọ̀ o sórí ọlọ́run lè yẹ má kì torí ọdún ìwọ èmi ò jọjọ ìkó ọjọ́ àjọ ni ọjọ́ àjọ ni ìwọ ilé rẹ òtí ilé rẹ jẹ́ sí àwọn ohun ẹ̀rù mẹ́sàn-án kò mi mélòó náà mọ́ra. kí ló ti tọ́jú rẹ̀ ìyá wa ẹ̀ ṣe jẹ́lẹ̀ kẹ́ ẹni fẹ́ pẹ̀lú rẹ̀ kọ́rẹ́ ìfọ̀mọ́ yóò fi yá. àní sọ́nà.